nígbà tí wọ́n bá sọ fún pé ní títún sí ọ yẹn ó wà nínú súnà pípa ló ń ka báyìí ẹ ti máa rí tẹlómi tó ń yé mú tí wọ́n máa wò pé súnà bá wò wọ́n jẹ́ fóun lẹ̀ wọ́n lọ sí ọsibítù ìjọba kọ fóun ẹnìkan lọ sí ọsibítù torí pé ọsibítù yẹn ló gbàgbọ́ àwọn akó oògùn fún bàtà wọn béèrè owó adigunbọ̀tì nàtòrí tó wó ti gọbẹ ọ apàdà wá pé ọdá kù tí ó sì ń kanu súnà ok ìtumọ̀ sí pé kò sí tó fẹ́ fi súnà yẹn ti tẹ́lẹ̀ nà nítorí pé hospital wọn lọ sí wa súnà káàkiri ó dàbí ẹni tí ìyàwó rẹ̀ fẹ́ bímọ ni tí obìnrin yìí tí wọ́n ń rọbí tí ń rọbí látìgbà tó ti pẹ́ tí wọ́n tó sọ pé tó má gbé dọ́sítù a rí i pé rírọbí náà ni ọmọ rọbí ọmọ ọwa ó sì ní ìgbà táwọn lè ṣe sùúrù dà wọn á sọ fún wípé kọ́ máa padà sílé gbàtí ó sì máa padà sílé yẹn yóò máa padà sílé yẹn tún wá ó tún wá pé possibility kọjá pé ọmọ jáde ọwà nínú rínrìn lọ àti rínrìn bọ̀ ṣùgbọ́n sí ìyàlẹ́nu wọ́n wá sọ fún pé lẹ́yìn tẹ́tí lọ tẹ́tí bọ̀ tẹ́tí lọ tẹ́tí bọ̀ tẹ́tí lọ tẹ́tí bọ̀ tọ́ máa ń mú tọ́ máa wá tẹ́ ẹ bá tún lọ tẹ́ ẹ bọ̀ bẹ́ẹ̀ ní ìsìn àwọn òṣìṣẹ́ abẹ òṣìṣẹ́ abẹ owó táwọn sì charge òní less than two hundred thousand so kí wọ́n á pè é dákú tí ò sí nǹkan kan nù sọ́nà. <laughs> ó ti wà nù súnà tẹ́lẹ̀ náà gẹ̀tù lọ́sítù kí ló wá dé gbogbo wá jẹ́ pé late hour la máa béèrè ntẹ́sìn bá sí ntẹ́sìn bá sọ ọ̀nà tẹ́sìn ní ká gbé ọ̀rọ̀ àgbà especially tẹ́wá ti rí i pé tabalá tọ̀ bí àwọn tá a lọ bá lọ́sítù ti ṣe fẹ́ ká tọ̀ á jẹ gbèsè gbàná ni súnà wa wúlò àwọn arántí àfàsúnà kan wà níbi kan ẹjọ́ àbí wọn. tẹ́lẹ̀ yìí wọ́n túmọ̀ sí pé ọwọ́ ẹ̀rẹ̀ hẹ́hẹ́ là ń fi mẹ́sìn ọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ẹni tó jẹ́ pé òun pàtẹ ìṣègùn òyìnbó kalẹ̀ kò tún ní fẹ́ gbọ́ nípa ọ̀nà míì náà tó fi lè tọ́jú èèyàn mọ́ láéláé kò ní fẹ́ gbọ́ kódà tẹ bá sọ̀rọ̀ rẹ̀ létí rẹ̀ ọ̀dọ̀ kékeré ẹjọ́ máa ń sinra ẹni létí pẹ̀lú àwọn local clinic kan tẹ́ fẹ́ máa apply sábàbí náà ni ló ká bẹ́ẹ̀ rí nǹkan sọ gbogbo ọ̀rọ̀ àwọn kan wọn torí kọ́tí àti olè bá ta torí tó ń lọ kọ́nu ṣé wọ́ tó ti lọ gbẹ̀sùn gbọ́ tó ló ń sẹ́sùn tó ẹ̀sìn yẹn ọgbọ́dọ̀ kàkùn ọgbọ́dọ̀ kàkùn ọgbọ́dọ̀ gbìyànjú lórí ẹ̀ ṣé eléyìí jẹ́ ti àwọn èèyàn tó jẹ́ pé wọ́n ka àwọn nǹkan tó wá látọ̀dọ̀ ànábì sallallahu wọ́n ka àwọn kún rárá tó bí ká máa tán ara ẹni jẹ bí ká máa wò pé òyìnbó náà ní superior òyìnbó ní màláíkà sẹ́sìn máa pé ẹ̀kúkú kúrò lóyìnbó ẹ̀kú lóyìnbó sá kọ̀sá ká kọ̀sá dẹ́tẹ̀ láàrin tiwọn náà kọ̀sá fọ́jú kọ̀sá lẹ́nu rúnrún láàrin wọn sá nítorí wọn ti superior gbàjẹ́ arọ́gbọ́n sí lóyìnbó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó irọ́ burúkú lásán nítorí pé bí Ibn Khaldun ti ṣe sọ ní àrùn tí ń bá àwọn èèyàn jà láwùjọ wa kìí sáwùjọ alásán gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn communities láyé ó ní tí àdánwò bá fi lè ṣe àwọn èèyàn kan látàrí pé àwọn kan mú wọn lẹ́rú rí wọ́n borí wọn wọ́n gbà ka wọn mọ́ wọn lọ bí ìlú tí wọ́n gbà mọ́ wa lọ́wọ́ yìí ó ní ẹ̀rí pé gbogbo àwọn èèyàn yẹn gbégbé bá lè gbé ségbèrègbè. tọ́gbọ́n gorí ọjọ tó sùn gorí oṣù wọn ò ní lè dá sí ìsẹ̀mí irú tiwọn ìsẹ̀mí wọn bíi tẹni tó mú wọn ni wọ́n fẹ́ máa ṣe kọ́dà irú èdè rẹ̀ wọ́n fẹ́ máa sọ irú múra rẹ̀ wọ́n fẹ́ máa mú irú báwo ló ṣe ń tò gbèsè ayé rẹ̀ làwọn náà fẹ́ tó tiwọn àdáhùn ti pé òyìnbó special òyìnbó life òyìnbó system nínú òyìnbó jamu siri àbí tìǹà sọ àmọ́ ń gbàdá fún àwọn baba ńlá wa slack wọ́n gbà ló mọ́ wa lọ́wọ́ wọ́n jí gbé mọ́ wa lọ́wọ́ àwa ta dé lẹ́yìn ọ̀rẹ́ àwa náà gbọ́n mọ́ náà gbọ́n mọ́ nítorí ìbò bá ti wí náà ìlànà òyìnbó náà kálukú nu ẹni ìròyìn rẹ̀ nígbà wọ́n ti dé England bó ní England rí England tí wọ́n ti yàgbẹ́ sá England tí wọ́n ní pọ̀tọ̀pọ̀tọ̀ nu gọ́tà wọn sá England tí wọ́n ti wò pé tí wọ́n bá náwó mú bẹ owó ní sá ẹ̀rí táwọn náà máa mú condition to be offered visa irọ́ lásì kíni bó ni ló wọn ti dá tó tiwa kó dá tó tiwa wà láti nítorí ó dìgbà tó bá débẹ̀ ló tó ma so ìgbọ́n gbàtà ò tún tiwa sí tankan tanra wa jẹ dànù wọn a máa kà kún kí London àti nìkan irọ́ kí ni bẹ́ẹ̀ mi ọjọ́ bó ti tẹ́jọ́ járe wọn nu Sahih al-Bukhari àti Muslim nínú hadith Qatada ó ní ẹgbẹ́ alẹ́ tó ní Anas ibn Malik. رضي الله عنه قال رخص رسول الله صلى الله عليه وسلم لعبد الرحمن بن عوف والزبير بن العوام رضي الله عنهما في لبس الحرير لحكة كانت بهما أنس بن مالك رضي الله عنه قال النبي صلى الله عليه وسلم أصدق فهو عبد الرحمن بن عوف أتي الزبير بن العوام àwọn sàhábì ńlá méjì wọn bẹ ẹnu ẹni tó lọ ti sàdún àlùjáná fún láti ayé ń bì anábì gbà fún wọn ó sì dẹkùn fún wọn ọlọpàá yọnu sáà méjèèjì fi lóbsẹ hàríyè nípa àti máa wọṣọ hàríyè láti mọ pé aṣọ hàríyè yẹ bi gold and silver ni ọlọsẹ lílo rẹ̀ wíwọ̀ rẹ̀ léèwọ̀ fọkùnrin nínú àlùmáyé. ẹ̀tọ́ lọ́wọ́ á jẹ́ fáwọn obìnrin nù wa a gbọ́dọ̀ wọ̀ a gbọ́dọ̀ lò bí aṣọbora a gbọ́dọ̀ wọ̀ bí ẹ̀wù lópin ìgbà tá a bá tá a sì anabi Muhammad sallallahu alayhi wa sallam kí ló nàbì fi gbà fáwọn káwọn méjèèjì wọ lẹsẹkẹsẹ nítorí ara húnhún eléyìí ti ń dà wọn ara ń ànábì wa ni kí wọ́n lò lóògùn kí wọ́n máa wọṣọ yẹn kọjú òògùn ìyẹn ni pé aṣọ xẹ́rì ó jẹ́ aṣọ múlọ́múlọ́ aṣọ tó ṣe wípé ó ń tọ́ka sí wípé obìnrin lẹni tó lò nítorí ká máa ṣe ká máa ṣe ká máa ṣe sìmẹ̀sìmẹ̀ ká máa ṣe àbí òye ká máa dára kó táwọn obìnrin ni fèsì táwọn ọkùnrin torí rẹ̀ irú aṣọ yẹn ló yẹ àwọn kọ yẹ ọkùnrin nínú àlùmọ ànábì sallallahu alayhi wa sallam ikhshawshinu fa inna an-ni'mata la tadum ẹsẹra kúsá ìdẹ̀ra ìlọ bí òrèrè ẹni tí ń dáa fún lónìí ó lè lè fún lọ́la ẹni tó lè sí fún lónìí ọ̀nà lè dì í ma sọ ṣùgbọ́n gbà tí nǹkan ti ń ṣe wọn tó jẹ́ pé àní nǹkan tá a lè lò sí tí ó fi lọ tí ó fi fi wọ́n sílẹ̀ ẹ̀yà àfilẹ́ yìí ànábì ṣe dẹ̀kun fún wa láti ṣe. nínú òfin ṣẹ́ríà tí wọ́n bá sọ yìí pé kíní kan wà rọ́ọ̀sọ̀rọ̀ ìdẹ̀kun ni nǹkan tí ó jẹ́ àtòjìjẹ rẹ̀ òun náà ni alàzìmá alàzìmá òun náà lòfin tá a ṣe tó le tẹ́pẹ́ gbọ́dọ̀ fi ṣe rọ́ọ̀sọ̀ ìdẹ̀kun ọlọ́run lè dáa wa òfin tó ṣe tó le ọlọ́run nípa àgbọ̀dọ̀ wá harir àwọn ọkùnrin ìdẹ̀kùn wa wá ọwọ́ abá lágbàtẹni tára ń hún wípé òun lè wọ̀ jíjẹ́ ìwọ̀ tí a sọ harir jẹ́ ìwọ̀ ó sì ṣẹ́kù ní ìwọ̀ lórí gbogbo èèyàn àyàfi ìdẹ̀kùn tí wọ́n ti fún Abdulrahman ibn Awf àti az ibn al látàrí ara ti hún ndị ara ti ń hun wọn yìí bá hun ẹlòmíì náà àwọn tá a bá dé lẹ́yìn ànábì àbáwọn ẹni tí wọ́n wà lẹ́yìn lè sọ pé káwọn ti náà lo aṣọ máa láti fi mú ara ti ń hun wọn wí fáwọn náà. náà olùmọ́ni ìgbà tó ti jẹ́ pé ìdẹ̀kùn yìí wá a gbọ́dọ̀ gbé tayọ wọn á pa jùlọ ìwọ ní lílórú aṣọ bẹ́ẹ̀ fún gbogbo àwọn ọkùnrin kámọ́ alẹ́ fi kọ́fẹ̀ pé gbogbo ẹni tó náà bá ti nírú nǹkan yẹn òun náà lè wọlú ẹ̀ kámọ́ alọ sẹlọ ìgbà tí apá kejì nínú àwọn olùmọ̀ sọ pé rárá kò sí sí sẹlọ nínú ilé ìdẹ̀kùn tí wọ́n bá ti lè ṣe fẹ́ nìkan ìdẹ̀kùn yẹn náà jẹ́ tẹlòmíì ẹni tí ò ní mú jẹ́ tẹlòmíì ẹ̀rí kan pàtó wà láti sọ yìí pé tí ẹ̀rí kan ni o ẹlòmíì sì gbọ́dọ̀ bá dánrú ẹ̀ wò yẹ́bà nàbì sallallahu alayhi wa sallam ó ti sọ fún Abu Burdata radiyallahu anhu ní ìgbà tí ó pa ọmọge ewúrẹ́ ewúrẹ́ tó ti kọ̀dọ̀ kan nítorí pé láti òfin ṣẹ̀ríya tẹ́ bá tó pa ẹran iléyà ẹran iléyà yín tó bá jẹ́ páàrò ilẹ̀ bá fẹ́ pa ṣẹ̀ríya sọ pé kágbó yẹn kó kọ̀dọ̀ kan tí àpò yẹn ọba wa pọ́ tún kàn kó burú tó bá jẹ́ jẹ́dà èyí tó jẹ́ kó ti rọ yín tọ́jú ọmọge tó ti kó sùn mẹ́fà ó tó pa iléyà ṣùgbọ́n tó bá yẹ pé ewúrẹ́ lè bá fẹ́ pa ewúrẹ́ yẹn ọ̀gbọ́dọ̀ dín sọ́dún kan ọdún kan gbà kó yìí ṣùgbọ́n Abu Burda ẹ̀rọ ti wà ní Sahih Bukhari ọ̀pọ̀ ẹran iléyà ló ń tà ń sọ̀rọ̀ rẹ̀ yìí ṣáájú kó tó ṣe sọ láti láàyè àwọn asọ̀fà nàbì sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mà òní ọjọ́ táwọn èèyàn máa ń kúndùn láti jẹran ni ọjọ́ tí wọ́n jíjẹ sì máa sùn wọn ni. mo wá fẹ́ láti jẹ́ pé mo pẹran tèmi lásìkò tí wọ́n ń kúndùn àti jẹ torí kó lè bá a bá ojú kòkòrò àti jẹ pàdé lọ́dọ̀ àwọn aráalé mi kò lè jẹ́ dáadáa ni mo ti wá pa ẹran lé àtẹ̀mí ṣáájú sọ̀láàtì láàyè. ìǹfẹ́ láti lọ lára dìgbà tẹ́ran jíjẹ ó ti rùn sí wọn. ẹ̀rọ tó bá ti pé gbogbo èèyàn ń pẹran ẹ̀rọ wọn ń dín ẹran wọn ṣe wọn fún ọjẹ́ ọjẹ́ yóò kọ́kọ́ wú ọjẹ́ débi kan tó bá yá wọn náà máa bá nu ara rẹ sọ̀rọ̀ kó tó bá wọn. kó tó di ìgbà tí ó wá di kó sún yàn èmi kìrìtì pa anabi sọlọlọ àbísọlọ ni ah wọn náà ti sọ ọkọ pẹrẹ fáwọn ará ilé rẹ láti rẹ ẹran jẹ ni nítorí pé o ṣe kásìkò rẹ tó tó torí ẹ ó tún pa ẹran míì dípò rẹ tó bá jẹ bẹ́ẹ̀ èmi ò lẹ́ran míì tí mo lè pa dípò rẹ bí ó ọmọdé rondo ewúrẹ́ lọ. a ti mọ̀ pé. ọmọge àgùntàn ló dé pa ọmọge àgbò lèèyàn lè pa àwọn ọmọge ewúrẹ́ ọ̀tọ̀ nítorí pé kò tí ọba ti dàgbà tọdún kan ọ̀hún ọ̀tọ̀. ti ṣe àṣìṣe lákọ̀ọ́ ọwọ́ afẹ́ tààràn pẹ̀lú pọ́fẹ́ pàkankan lẹ́ràn léyà tó ti pé tàkọ́kọ́ ọ̀bá má. anábìsọ̀rọ̀ lọ́wọ́ àlùsọ̀rọ̀ فتجزيك ولن تجزي عن أحد بعدك تبقى قوتو وتفونك ẹlòmíì bá tún parú rẹ lẹ́yìn rẹ kò ní jẹran léyà tẹ́lẹ̀ yẹn ni kí gbogbo ìdẹkùn tí wọn bá ṣe fẹnìkan ìdẹkùn ní fún gbogbo àlùmà tí ìdíwọ́ tó mú ní ṣe dẹkùn fẹlẹ yìí bá ń bẹ pẹ̀lú wọn náà wọlé ìkí tí wọn bá wá sọ pé ìdẹkùn yìí wọn nìkan láti fún ọ ẹlòmíì kò ní jẹ bá àǹfààní yìí àjẹ pé ọ̀kárí wa nù gẹ́gẹ́ bí àdéhìí bẹ́ẹ̀ náà ni ètò lọ́wọ́ bẹ́ẹ̀ lè dára sọ nípa àwọn obìnrin tó ṣeé ṣe kí wọ́n múra wọn wá bá nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kí wọ́n wá sọ pé àwọn bùn ànábì lára àwọn. al الموهوبة نفسها الموهوبة نفسها للنبي صلى الله عليه وآله وسلم obìnrin tó bá mú ànábì lára rẹ̀ Ọlọ́run sọ pé tóbìnrin kan bá ti lè múra rẹ̀ wá bá ànábì máa tó sọ pé òun fi rọ òun òun bú ànábì tánábì bá ti lè rí tó wù láti fẹ́ ó di ìyàwó ànábì nù straight forward àníbi láti lọ gba permission kankan lọ́dọ̀ bàbá rẹ̀ àníjì kí bàbá rẹ̀ fi fún ànàbì ṣé gbogbo èèyàn náà bẹ́ẹ̀ wá ní wọn jókòó rẹ̀ jẹ́jẹ́ obìnrin kan á múra rẹ̀ wá pé òun bá ro fún ọ òun bọ́ ọ láàárọ̀ òun wọn ọmọ jẹ́ ìyàwó rẹ̀ wọn náà bá tó a sọ pé ń ó sì wù mí o bàbá di ìyàwó rẹ̀ ìwọ wo ọlọ́mọdé tòun lẹ́yìn kẹtẹ́nìkan máa dánu tí wọ́n máa fọ́nu tí wọ́n máa sọ̀sọ́kú sọ. So, al-ulama'u warasatul anbiya fáwọn olùmọ̀lẹ́ni tó jogún àwọn ànábì gbogbo tó bá ti wá tó sànábì tọ́ sáwọn ń bọ́ ń bẹ̀ lórí ti tọ́ sẹ́yìn ọlọ́run sọ pé khalisatan laka min dunil mu'minin ilé ìjẹ́ tiwa ànábì àtọ́ sáwọn olùgbàgbọ́ òdodo yòókù ẹnìkan gbọ́dọ̀ dárú ẹ̀ wò so ajẹ́ pé al-aslu fi ash-shari'ati 'adamu at-takhsis àdàmùl khususiyyah ìpìlẹ̀ òfin ṣẹ̀rí àní pé gbogbo èèyàn ní máa báwí kò sáyè láti ṣàyọkúrò ìṣe láǹsọ pé àyọkúrò bá òfin tọ́fẹ̀ tó gbòòrò yìí nítorí pé ẹ̀rí kan tọ́ka sí kásàyọkúrò rẹ̀ àìsọ́rí yẹn ó túmọ̀ sí pé gbogbo alọ́kárí torí ẹ̀ ìmọ̀tọ́lọ́run ẹlẹ́dàá ó ti ṣe léwọ̀ pé ká lo aṣọ àyè anabi sallallahu alayhi wa sallam ó wá dé dẹkùn fún abdulrahman ibn awf àti azuaid ibn al-awwam nítorí nǹkan kan tó ṣe wọn nítorí tó ṣe wọn náà nípa ara yín wọn ayẹpẹ gbogbo ẹni tẹni náà nínú àwọn mùsùlùmí kùnrin tá a yún tá a ṣe wọn tá a fẹ́ fi ṣògùn rẹ̀ kò bó bàjẹ́ ibi ká wọ sọ harir. ní ìbámu pẹ̀lú ìdẹ̀kùn tánàbí Muhammad sallallahu alayhi wa sallam tó ṣe fáwọn sàhábì méjì. àsìkò tẹ́yìn wá lóyún kò sẹ́sẹ̀ lórí yín kò sẹ́sẹ̀ lórí yín ó dà gẹ́gẹ́ bí ẹni tí nǹkan ha lọ́fun àwọn arómi tó lè fi gbé kò tí ó pọ̀ kò àti rómi tá a lè fi tì bọ́ọ̀lẹ̀ pípọ́ bọ́ síkùn àyàfọ́tí ọtí láàárín tọ́jú nǹkan tí ń sàn téèyàn lè dàlú tó lè mú bọ́ọ̀lẹ̀ síkùn sọ eléyìí wọ́n sọ pé kó fọtí fi gbé ntọ́ha lọ́fun yẹn kó fi gbé bọ́ọ̀kùn àsìkò tí wọ́n fọtí gbé bọ́ọ̀kùn kò mú kí lóyún láyé rẹ o àní sọpọ́tì náà ló mu ní ìsìn ṣùgbọ́n sẹ̀rí àṣẹ̀dẹ̀kùn fún kó lò ó nítorí títí nǹkan bá hàn yàn lọ́fun tá a bá rí gbé dànù tá a rí gbé bọ́ọ̀lẹ̀ ó lè ṣe sábàbí kú ó lè ṣe sábàbí kú bí ẹni tó ẹgbẹ́ kò rí nǹkan tí ó jẹ ni ẹ̀mí sì ti fẹ́ bọ́ ọ wá pé òkú ẹlẹ́dẹ̀ lórí kò tún rí láàyè òkú ń bẹ́tẹ̀ rẹ̀ lórí wọ́n jẹ èyí tó fi bẹ́ẹ̀ mi ró kò sí tó burúkú mú díẹ̀ lọ́wọ́ báyìí bá a mọ̀ lórí ìrìn rẹ̀ yìí tó o bá sọ alábàpàdé ńtọ́tọ́ láti fi gbẹ́mi ró ńgbà tó fi bá tún bẹ̀rẹ̀ ó tún jẹ ilé yìí. àmọ́ arimango àtúnwárẹ́lẹ́dẹ̀ kò bá àjá ààyè rẹ̀ kò bá àjókòó rẹ̀ èwo lẹ́jẹ̀ẹ́ mango lọ máa jẹ máa jẹ tèkótèkó ọba jẹ kóró rẹ kò fi gbẹmí rẹ ro so ìgbà tí èèyàn bá ń lo ìdẹ̀kùn tọ́lọ̀ wọn bá ṣe fún yàn yẹn wọn kì í sọ pé ìtẹ́ lọ torí pé ọlọ́wọ́n ọba náà ló ṣe léwọ̀ ọlọ́wọ́n ọba náà ló tún ṣe lẹ́tọ̀ọ́ àpèjúwe ní ìsìn ẹni tó fi ń pa tó sì ti fẹ́ bọ́hùn ṣùgbọ́n tó yẹ kó kó bètì ẹran lórí òkú ń bẹ ti ẹran lórí wọn ni kó jẹ kó fi gbẹ̀mí rẹ̀ ró jíjẹ tó jẹ tó fi gbẹ̀mí rẹ̀ ró aburú kan ò ní ṣe ẹ̀yin ò rí tó bá jẹ́ wípé kìí ṣe wípé ẹ wà nípò ẹni títú láti mú jẹ ọkàn wòye láti jòkó ń bẹ ti ẹran ni jíjẹ òkú nbẹ̀tì ẹran ó lè hàn àlàáfíà yín lè mà nítorí pé òkú nbẹ̀tì ẹran poison ni ẹ̀rọ Islam wa ó ń ṣe ńtọ́jà tó dùn tọ́tọ́ lẹ́tọ̀ọ́ fún wa gbogbo ń tó burú tó bàjẹ́ tó gbẹ́dọ̀ sí àtẹ̀gùn ó ṣe léwọ̀ fún wa torí ẹran àwọn gbọ́dọ̀ jókòó nbẹ̀tì ẹran àmọ́ afẹ́mẹ́rin pọ̀rọ̀ ọ̀yẹ̀rọ̀ báàgì wọlé ẹ̀ẹ́dìn fẹ́lẹ̀ ìtìmàrè ẹni tí kíláàsì máa mú láti jẹni tó lọ ṣe léèwọ̀ fún láì jẹ́ kó ṣe bẹ́ẹ̀ fẹ́ ti dìtẹ̀ sófin ọlọ àkọ́fẹ́ fi ti àgbérí sí òfin ọlọ ọlọ́ọ̀ni kò sẹ́sẹ̀ lórí rẹ̀ àwọn olùmọ̀ọ́ rẹ̀ pé àsìkò tí wọ́n ń jẹ òkú mi ti ẹran tẹ́ kó lè bà láti èèyàn jẹun tó bá ṣe pé túláàsì kọ́ ló ti ọ̀lọ́ síbi rẹ̀ o wọ́n lọ́lọ́ máa mú nǹkan kan jáde láti inú ara tọ́lọ́ fi tákù gbogbo aburú tó bá wà nínú òkú nbẹ́tì ẹran o nígbà tó yẹ pé túláàsì ló mú ọ lọ síbi rẹ̀ ọ máa jẹ́ ọ làkò ní sọ yàtọ̀ sí pé wà ń ẹ̀fọ́ ń bẹ tó lè jẹ tí ọba rẹran jẹ ọwọ́ arókò adìẹ àwọn ń lè ká àjẹwò kùnú yàtọ̀ sípò ti fẹ́ lọ. torí di eléyìí báyìí ẹni tí ara máa ń hún ó lè wọ aṣọ harir ẹni kò sì gbọdọ̀ bu nínú ìwáyà kan wọ́n ní abdulrahman ibn awf àti azubair ibn awwam radiyallahu anhuma wọ́n ké wá bá nàbì sallallahu alayhi pé iná ara ń dà wọ́n láàmú iná tí máa jẹ̀yàn lórí mu ń dà wọn láàmú ní ìgbà tí wọn bá nàbì sallallahu alaihi wasallam jáde lójú ogun kan fọkọsọ lẹhùnmá fi kómosil harir anabi sallallahu alaihi wasallam wọn àgbà kan kí wọn lè wọ bùbá harir bùbá tí wọn fi harir ṣe anabi gbà fún wọrọ èyítúhù àlẹyìhìmá anabi ibn Malik radiyallahu anhu tó gbàdé tí wọn mọ sí rí lọrùn wọ́n gbà fún wọn láti wá sọ àrí mùsùlùmí lọ́rùn ìyẹn ní kékeré sí pé mò ń kàn palọ̀ nǹkan tí mo rí ni mò ń sọ. tábà wọ hadithi náà rí pé ó ní í ṣe pẹ̀lú nǹkan tó ní í ṣe pẹ̀lú òfin ṣẹ̀ríyà ó sì tún ní í ṣe pẹ̀lú tó ní í ṣe pẹ̀lú ìtọ́jú aláàrẹ̀ eléyìí tó ní í ṣe pẹ̀lú òfin ṣẹ̀ríyà ó náà ní pé ẹnu àwọn olùmọ̀ ó kò wípé súnà nàbì sallallahu alaihi wasallam fi hàn pé ẹ̀tọ́ ni fóbìnrin láti wọṣọ àrí gbogbo ìjọba òkò fìfì àárẹ̀ ló ṣe ló fi wọ àárẹ̀ òṣè tó fi wọ oge ní fi ń ṣe ni ọlọ́mọ tí ń fi ń ṣe kọ̀ọ̀kan wa lọ́tọ̀ ọtọ kó wọn wọṣọ àrí ẹnu sì tún kò lórí pé ewọ ni fáwọn ọkùnrin nínú àlọ́mọ yìí láti wọṣọ àrí àyàfi tó bá jẹ́ pé bùkátà ni ló gbé wọn lọ sídìí rẹ̀ àti pé àǹfààní tó tẹ̀wọ̀n ìlọ́wọ́ àánú kí wọ́n wọ̀ yàtọ̀ sí kí wọ́n má wọ̀. tó nínú àwọn bùkátà yìí tó lè mú kọkùnrin kọ́ wọṣọ harir fún náà lè tutù tó tutù bá mú burúkú burúkú wọ́n ní ọkùnrin lè wọṣọ harir wọ́n nítorí pé òwú harir amú amára amóoru ni àmọ́ adé òtútù lọ́nà láti pa ni láti mú ni ni máa dé òtútù lọ́nà láti mú ni ìfì máa jẹ́ kí ara kọ́ wọ̀ torí ẹ̀ tó bá jẹ́ kó òtútù bá mú burúkú a lè wọ̀ tọ́ ìyẹn tá a bá ara sọ ní ìdá lè wọ̀ a sì dúpẹ́ fọ́nà aṣọ pọ̀ ní ìsinsìnyí a lè wọ̀ kódà kó di blanket èèyàn dàbòrà nìyẹn lè wọ̀ tí wọ́n sì máa ń kó aṣọ òtútù àlòkù wa látàwọn àlómi especially ìlú nàìjíríà yìí so wọ́n ti lè kó nǹkan míì náà wà tọ́jú àlòkù bíi pátá bíi àwọ̀tẹ́lẹ̀ so eléyìí àti ṣèwádìí kan pa àti ńtọ́ dání ká mọ̀ mọ̀ wọ̀ pàápàá jùlọ àwọn tí wọ́n lò wọ́n ṣe mùsùlùmí tàbí òye wa ọ̀pọ̀lọpọ̀ aṣọ náà wọ́n tún ti wọ̀ ọ́ lọ sí ṣọ́ọ̀tì rí wọ́n ti ti fi ṣe lóko jésù nù ọ̀pọ̀lọpọ̀ àwọn asọ̀nkúmá káwọn kúmọ́ wọ́n ti fi dáràn rẹ̀ ó lè jẹ́ pé wọ́n ti fi ra obìnrin mú wọ́n ti rẹ́pù ẹ̀ nù ìmáàmù lẹ́yìn wá wọ̀ mo rò pé lẹ́yìn náà wọ́n ti ní káàkiri ti làágùn sí rí àbẹ́rẹ́ rí nǹkan náà so kí ẹ̀ kọ́dà rí náà olùmọ̀tẹ́ni ẹ má dà wọ́. wọ́n má fi kàn rárá rárá aṣọ tuntun ní kẹ́ máa rà ìwádìí sì fi hàn pé aṣọ tuntun dínwó gan ju bọ́sí kọ̀rọ̀kọ̀ yẹ̀wò lọ torí pé ń bẹ nínú àwọn aṣọ tá a lè wọ̀ jẹ́kí o lè fi dá tòkè tilẹ̀ tòkè tilẹ̀ tí ò tó tú sàmù tó sì já sọ tó dáa gidi. Yàtọ̀ bá ti débi tó ti fẹ́ ra wọ́n ti wọ́n ti kù wọ́n sọ̀rọ̀ ẹ rí i pé nígbà tó ń wọn kàn abẹ́yẹ̀wò ẹ́ kí ni wọ́n máa fa sí lárí sí wọn. adúpọ̀ ìfọlọ́npọ̀ yẹn wọ̀ so torí so torí di eléyìí tọ́ba ẹ̀dọ́ba fẹ́ pé aṣọ òyìnbó ló ń fẹ́ ra o ló ń fẹ́ ra sẹ́yìn pé àwọn aṣọ gbèsè ni ẹ sá tó kí ẹnu kí ni wọn wà lọ́dọ̀ lọ wà lọ́dọ̀ aṣọ tí ó fọ́n burúkú sẹ́kù yàkadì láàfin wọ̀ ìjàgbọ̀n láàfin bọ̀ kí la fẹ́ irọ́ lásán tí wọ́n máa fi gbogbo bó ṣe rí hàn àbẹ́rẹ́ rí nǹkan wọ́n jẹ́ bó ti ṣe jẹ́ ń so wọ́n ní tábà ara sọ mí a lè wọ harir ó tutù àbí àlásọ̀tà lè fi sára ipò téèyàn bára rẹ̀ wọ́n jẹ́ aṣọ kó máa lọ harir láwa rí àfitàrà wa torí kí wọ́n má bàa rí i. ìhòhò wa bákan náà a tún lè wọ̀ ọ́ nítorí kúrúnà wọ́n gbé kúrúnà ń jẹ́ lára àbí bíi tí jẹ́ máa hún yàn bíi fà tí wọ́n họra yóò máa dùn inú wọn ń jẹ láàbù ẹ bọ́lọ̀ rẹ gbádùn rẹ sì họ gbogbo wọn ló lè wọ àárẹ̀ fún bákan náà àárẹ̀ ó lè kọ́ àárẹ̀ tí ń sèyàn tó tó bá wọ àárẹ̀ ó lè jẹ́ kí àárẹ̀ kó dínkù abára ń hún yàn àbí iná ọ̀pọ̀ lára yẹn bí Anas bó ti ṣe tọ́ka sí àwọn pé ti ti ní kọkùnrin ọmọ gbogbo àwọn túláàsì náà torí so ṣùgbọ́n arọ́rọ̀ oríṣiríṣi Ahmad riwaya tó lágbára jù lọ́dọ̀ rẹ̀ sọ pé a lè wọ̀ nítorí àwọn kan wọ̀nyí bẹ́ẹ̀ náà ni Imamu Shafi'i ọ̀rọ̀ tó lágbára jù lọ́dọ̀ tiẹ̀ náà sọ pé a lè wọ̀ nítorí pé òfin ṣẹ̀ríyà ó nígbà tí wọ́n bá ti ṣe ìdẹ̀kùn fẹ́nìkan ìdẹ̀kùn yóò kárí gbogbo èèyàn nítorí yóò kárí gbogbo èèyàn yóò mẹ́rin wa tó dá dúró lórí ẹni tí wọ́n ṣe ìdẹ̀kùn fún. tọ́ kí á ló dé kí islam ti sọ pé ká máa wọ harir gan láti pilẹ̀ wọ́n ní wọ́n fẹ́ tilẹ̀kùn ni wọ́n fẹ́ tilẹ̀kùn ká má tara rẹ̀ dẹni tí yóò ṣubú sínú aburú ká má tara rẹ̀ dẹni tí yóò ṣubú sínú aburú aburú yàn wá sí fáwọn obìnrin tí lóyún sọ pé tí bùkátà àbáǹfààní tọ́tẹ̀wọ̀n bá wà fún wa láti lọ alẹ́ lò so eléyìí ni òfin tó de gbogbo tí wọ́n bá ní ká má ṣe nítorí àtìlẹ̀kùn aburú nítorí àtìlẹ̀kùn ká má bàrí bọ́ sínú aburú gbogbo tí wọ́n bá ní ẹ má ṣe bí kí ẹ má bàa ṣubú sínú lẹ̀kùn aburú tó tún jù lọ wọ́n máa sọ yìí pé kò burú ká ṣe tí nǹkan kan tó jẹ́ bùkátà bá wà á sì báwọn àpèjúwe rẹ̀ lọ́wọ́ bí Islam sọ yìí pé ẹ má tu ojú yín sílẹ̀. Si láti máa wo gbogbo àwọn obìnrin pẹ́ pé gbogbo obìnrin tó bá ti rí ọkàn máa wò náà ni nítorí pé tí ojú bá ti lè jẹ́ bá tú sílẹ̀ láti máa wo àwọn obìnrin anyhow èèyàn ṣe bàjẹ́ náà ẹ̀rí kan tó máa ń ṣe zina yìí ibi ká má lè rẹ ju ẹni sílẹ̀ ní ti máa bẹ̀rẹ̀ nítorí pé tó bá wo obìnrin débì kan ọmọ òkè káàdì kò sí bó ṣe lè ṣe náà ni àbí kò ṣe zina síbẹ̀ lọ́lọ́n sọ pé kullil mu'minina yaghuddu min absarihim wa yahfazu furujahum yẹn ni pé wíwọ̀ náà kìí sùn gangan gangan ẹni tá a ti torí rẹ̀ sọ yìí pé má wo obìnrin ṣùgbọ́n wọ́n sọ pé má wo obìnrin olóbìnrin ni saddan lid wọ́n fẹ́ tilẹ̀kùn tí ó padà gbé ọ lọ síbi ètò burú ju wíwọ̀ lọ nítorí pé tó bá ti ń wo obìnrin tó ń wò tó ń wò tó ń wò tó ń wò ọ padà dẹni tó ṣe é pò ní lè kóra rẹ̀ ń dànù má ọmọ wá zìnà náà kọ́ ọmọ bàbá dẹni tó ṣe zìnà wọn ni kò gbójú rẹ̀ kò mẹ́. tọ́ bẹ́ẹ̀ ni a rí ọmọ afẹ́fẹ́ yàwó ẹ̀rí pé wọ́n ní tí bùkátà bá ti wà àǹfààní pẹ́pẹ́ wọn tó bá ti wà ìta ní kọ́ ọmọ ṣe nítorí pápẹ́ ti tilẹ̀kùn aburú tí ó tẹ̀mí rẹ̀ jáde ṣẹ̀rí ọ̀sọ̀ pé ò lè ṣe é nìsín ọ̀fẹ́ fẹ́ yà wò kí ni ṣẹ̀rí ọ̀sọ̀ ó ní kó wò ó nì nítorí pé ọmọ lọ gbégbé kúgbé kọ́mọ wa di pé kò sọ́jọ́ kò tó tu tún lè dànù ṣé èmi mo ní wọlé ni àbí wọ́n lọ wọlé tó ń gbà tó ọba wò dáadáa ìwọ náà ló fà mí wọlé and uh, you even said by then I love you then love who torí ẹ̀ṣẹ̀rí àsọ pé kò wò but ìgbà yẹn máa wò pẹ̀lú àníyàn pé tọ́lọ̀ ń bá kọ́ wípé kó wù mí kí ni màá ṣe màá fẹ́ ṣé gbogbo àwọn ọ̀daràn tó wọn á wò títì wọ́n fẹ́ fẹ́ wọn àti pé ńgbà tí wọ́n fẹ́ fẹ́ yà wò wọ́n á láwọn ọ̀daràn ló wọ̀ sọ́tà rẹ̀ gan gbà ká má ṣe kí sọ àwọn ọ̀rẹ́ rẹ̀ pé ọ̀daràn ni wọ́n fẹ́ fẹ́ ọlọ́mọdé àsọdànù so a rí i pé bí sẹ́rí àti màá ṣe nù ó ní ẹ gbọ́dọ̀ sí rárá rárá but now ọ̀fẹ́ fẹ́ yẹn sẹ́rí àní kò wò sẹ́ni tó fẹ́ fẹ́ nǹkan máa bójú wọ́n ọmọ mọ́lójú àfin ni mọ́lójú mùsùlùmí ọmọ kí ló sọ ó ní allow me to see your face ẹ wọ́n lọ́wọ́ ọgbà ọgbàgbọ́tàn fọ́lé tí ní pa ọgbà ọmú tí o bá ṣe pé agbálẹ̀ inú rẹ̀ ọba dùn pé odidi imam odidi imam ọlọ́fẹ́ lójúmọ́ pé odidi imam odidi imam fẹ́ fẹ́yàwó wọ́n á lọ fẹ́fẹ́ kúfẹ́ mo rò pé iye kò sáré odidi ń bẹ́ ọ. so sẹ̀ríà ló fún ọ lẹ́tọ̀ọ́ yìí anybody ò sì gbọ́dọ̀ fi gbọ́ kò sì tún sílẹ̀ sí nínú pé lẹ́tọ̀ọ́ rojú rẹ̀ tán kò wù ọ́. wọ́n kàn á sọ pé i'm sorry especially nígbà tó rójú rẹ̀ kéésì pọ̀ fíìmù rẹ kéésì pọ̀ ya fọ́tò rẹ̀ tó fi ní ọmọ agbórí mi ká mi gbé ká ọ̀rọ̀ ìkọ́kẹ́ ti wọ inú ojú mi tó dúró náà ni kò jù bá ó sì ní ti tí fi ṣe kí ni tí ó fi ha kó ń bẹ̀ adúpẹ́ so tó bí sẹ́rí àti máa ń ṣe dẹ̀kun torí aburú ńlá ọba tẹ̀lé wo ẹ má wọ ẹgbẹ́ o àrùn lọ́sẹ̀lẹ̀ síbẹ̀ yìí ti mọ̀ ẹ́ pé gbogbo àwọn ọkùnrin làwọn obìnrin rí fa àbẹ́yìn náà ń bójú mi tọ gbogbo ọkùnrin lóbìnrin rí fa ṣé ẹ̀yin náà ẹ wà á ń sọ̀rùn àbẹ́ ẹ wà á ń sọ̀rùn ẹ̀ dáhùn ọlọ́mọdé ṣé à ń sọ̀rùn ṣé inú mìíràn lẹ́sìn rí ẹ̀yin rí tọkùnrin fáìn èyí ń rí pọ́kùnrin fáì nínú mírọ̀ níbo ni bíútì ọkùnrin wà náà agbára wọn máa jà ní. ẹ dákun ẹ dáhùn náà ojú ó di báwo ńgbà tí èsì kan fẹ́ ja wrestling na ọ̀rọ̀ báwo ìwà. Mm -mm. Ah, ẹ̀wọ̀n kan bẹ̀ ẹnìkan kọ̀ọ̀kan làákàyè ibi tí bíìtì ọkùnrin wà nù làákàyè wọn torí ẹ má wúra rẹ pé bóòlù ojú tèmi ṣe rí sákúsákú báyìí ó yẹ kí n máa bójú káwọn obìnrin ó lè gba tèmi kálánfọ́ọ̀rì ọmọ abójú ńgbà tí èsì pọ̀ gbádùn torí pé bíútì tọkùnrin kì í ṣe ara lọ́wà fún ẹni tó bá gbọ́n o júùsì àwọn ọkùnrin ọpọlọ lọwà ẹni mọye èèyàn tó ti para rẹ̀ dùn wò àmọ́ tó gọdù gbàtílẹ ti máa lọ téèyàn bá gbarú rẹ̀ lọ́kọ ó ti gbà káwọn ọmọ náà di dàda ń dín dín àbẹ́rẹ́ rí bẹ́ẹ̀ ẹ̀hẹ́n torí ọpọlọ ibi tí bíìtì ọkùnrin wà nù. Tẹ́lẹ̀ kọ́ ọmọ wa wẹ̀ kó o tún máa para pọ̀ fẹ́ bóra kọ́ ọmọ jòun rẹ̀ ńlá pọ̀ fẹ́ pámì ọ̀fẹ́ jẹ́rì ìwọ ọkùnrin ọjà tó ọgbádùn làákà rẹ ló develop tí làákà ọkùnrin bá ti wà develop á gbogbo yẹn lọ́kẹ̀fẹ̀ ọ́ ibi tí beauty tàwọn ọkùnrin wà nù àmọ́ àwọn obìnrin ojú yìí náà ni kò bá gọ̀ kò bá gbọ́n olùkọ́ ló ń lọ fẹ́fẹ́ ní ìsìn ẹnìkan ọmọ nǹkan gọ̀ náà ni ó sọ á ah, gbígbọ́ rẹ̀ kọ̀rọ̀ àti pé masha Allah ó mú èbó ni ọwọ́ amúsọ̀nsọ̀ báyà ni ẹlòmíì fi rọkọ kì í ṣe bẹ́ẹ̀ lọkùnrin làákàyè pé ẹ try láti jẹ́ pé ẹ focus lórí kì í ṣe torí kẹ́lẹ́ fẹ́yàwó ìyẹn ni pé nínú ìgbésí ayé téèyàn máa fi gbéyàn èèyàn develop ọpọlọ rẹ̀ ni wọ́n ní ibẹ̀ ni beauty tọkùnrin wà torí akramakumullah tíṣẹ̀rí ọ̀bá wa gbà pé ẹni tẹ́ bá fẹ́ kẹ́ máa wò ó Ah, ọ̀pọ̀lọpọ̀ obìnrin ó lu ìdílé ọkọ wọ́n lu ìdílé ọkọ bí ká pé bàbá wa lọ́kàn fẹ́yàwó fún ọkàn ti ránṣẹ́ ni bí àpò ìlú bọ́ sẹ́wọ̀n pé nígbà tí èèyàn bá rí i pé ah dáàdì irú ẹni tẹ́ ẹ̀dẹ̀ ti ránṣẹ́ yìí ìdẹ̀ fẹ́ràn rẹ̀ èmi bàbá ẹ̀ mo ní dandan ah, ọ̀dà kò burú máa jókòó mẹ́ bàbá mi ní dandan máa jókòó mẹ́ o àbí òye máa jókòó mẹ́ títí gbà o obìnrin wọn padà túlẹ̀ àbí òní túlẹ̀ yóò túlẹ̀. bákan náà ẹ tún ní ṣẹ̀ríà wa ó sọ fún wa ó ní àgbọ̀dọ̀ sí náfìlà láwọn àkókò tí wọ́n là gbọ́dọ̀ sí náfìlà ń bẹ̀ a ti máa ń pa àwọn àkókò ìjẹ́ mélòó márùn alákọ̀ọ́kọ́ lẹ́yìn sọ̀láàtù sọ̀fì títí òòrùn fi yọ tí ó fi gbéra sókè ẹlẹ́ẹ̀kejì àsìkò tó òòrùn yọ lọ́wọ́lọ́wọ́ ẹlẹ́ẹ̀kẹta lẹ́yìn sọláàtì làásù títí tó rùn fi wọ̀ ẹlẹ́rẹ̀ẹ́rin àsìkò tó rùn wọ̀ lọ́wọ́lọ́wọ́ ẹlẹ́karùn àsìkò tó rùn wà látàrí sẹ́yìn pé a lè rí àyàfi ká gbórí wa sókè báyìí lọ́nà sọ pé tí fìlà tó wà lórí ọba mórí dáadáa yọ tí ọjà bọ̀ àwọn àkókò márùn. wọ́n ní nítorí pé àwọn àkókò kan nínú àwọn àkókò yìí àbí gbogbo ẹ̀ ó ṣe déédé àwọn àkókò kan táwọn kan ti máa bọ òòrùn táwọn máa bọ. káwa náà rọ́bà wa jọ pé òòrùn làwa náà ń bọ sẹ́dẹ̀lẹ̀dẹ̀rìà ṣẹ̀rí àtìlẹ̀kùn tó lè gbé wa lọ sídìí káwa náà jọ ẹni tí ń sin òòrùn wọ́n lè gbọ́dọ̀ ṣe sọ láti gbà. tọ́ tọ́ bá jẹ́ pàṣẹ tọ̀ wá fún kọ́ àwa parí tọ̀wáfù wa sí déédéé àsìkò ìgbà tó òòrùn wọ̀ lọ́wọ́ ìgbà tó òòrùn yọ lọ́wọ́ lẹ́yìn àṣùbà lẹ́yìn magrib àsìkò tó òòrùn wà látàrí táàsì rakaata at-tawaf àbáàmì ṣe á ṣe nítorí pé eléyìí Ànábì sallallahu alaihi wasallam ó pe àwọn ẹni tí wọ́n wà Mẹ́kà tó Mẹ́kà pé ẹ̀yin ẹ̀yin ará ilé lágbájá ẹ̀yin ará ilé tàmẹ̀dò ẹ má kọ́ ẹnikẹ́ni tó bá ṣe tọ̀wáfù Káàbà yìí láti ṣe sọ̀láàtì lẹ́yìn rẹ̀ lásìkò yóò tó bá jẹ́ ẹ̀hàn pé ó ti di àyọkúrò nù bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ mọ́sálásí lásìkò ìgbà tí ọjọ́ kan nínú àkókò márààrún yẹn àwa ti fẹ́ jókòó ní mọ́sálásí àti gbọ́dọ̀ jókòó ní mọ́sálásí láì ṣe tahiyatul masjid idha dakhala ahadukumul masjida fala يجلس حتى يصلي rak'atayn so ọdọ àyọkúrò àbí ọdọ àyọkúrò ẹ sàlù ọlẹ ẹ sì توني ní irú ládàtì bilal tó ní sọ́nà ìfi sọ pé mo gbúròó bàtẹ ẹsẹ̀ rẹ nínú àlìjẹ́nà kí n tó ń ṣe gan bilal sì sọ pé ìfún àwọn kankan tí mo ń ṣe nípa mọ́tàmá ju pé tí mo bá ti sàlù lọ mọ́ máa ń ṣe sọ́láàtì tí mo bá ti sàlù ọlá anytime mọ́ máa ń ṣe sọ́láàtì ìmọ̀lẹ̀ oòrùn ọwọ́ ọ̀kùn lọ́sàn gangan látàrí pé òun àtòṣùpá wọ́n rìn pàdé ara wọn ara òṣùpá wa dì ìmọ̀lẹ̀ oòrùn lọ́wọ́ láti dọ́dọ̀ wa alkoso anabi sallallahu alayhi wa sallam ó ní inna ash-shamsa min ayati llah la yakhsifani li mawti ahadikum wala li hayatihi. فإذا رأيتموه فافزعوا إلى الصلاة oorun àti òṣùpá àmì méjì ni wọ́n jẹ́ nínú àwọn àmì Allah ìmálẹ̀ ọ̀kan nínú wọn kì í wọ́ nítorí ikú ẹnìkan nínú yín àbí nítorí ìsẹ̀mí rẹ̀ tẹ́ bá ti rí tẹ́lẹ̀ ìṣẹ̀lẹ̀ ẹ yára tètè lọ sí sọ̀láàtì tí ẹ bá ti rí léyìí ẹ yára tètè lọ sí sọláàtì àsìkò tá a wọ sọláàtì yẹn sí ọjọ́ kan nínú àwọn àkókò márùn yìí torí gbà náà la rí ìṣẹ̀lẹ̀ yẹn sátẹlọ àtẹlọ. gbogbo orú àwọn eléyìí a rí pé tíṣẹ́rí abáni ẹ má ṣe nǹkan kan nítorí kọ́mọ́ bá bí nǹkan kan tó dáburú jù lọ ṣẹ̀rí àná ni ó tún sọ pé àyàfi nǹkan kan tó jẹ́ kíláàsì tó bá tì yín lọ bẹ̀ àbá ipá àǹfààní kẹ́ ẹ ṣe nǹkan ọ̀pọ̀ ju àìṣe lọ ní ẹ lè ṣe ń gbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bákan náà a rí i pé irú rẹ̀ náà ni bẹ́yì ọ̀là ara yá bẹ́yì ọ̀là ara yá wọn náà ní a ní dẹ́bínù lórí igi àwọn dẹ́bínù tẹ́ rí lórí igi yẹn ojú àwọn aláìní tí wàá mú pé àwọn fẹ́ jẹ tó tutù. àṣẹ̀ṣẹ̀ jáde dẹbí nù wọ àwọn jẹ ńlẹ yìí sì ní lórí igi lọfàlàfàlà yìí àwọn ọ̀wá ní táwọn lè fi san fún yín ju dẹbí nù tó ti gbẹ lọ nítorí bùkátà táwọn ní sí dẹbí nù tuntun dẹbí nù tútù ẹ̀fọ́ ọ̀rọ̀ dẹbí nù àti pé ẹ̀yin ọ̀fẹ́ nítorí ojú kòkòrò tó ń ní sí dẹbí nù yín yẹn kí wọ́n máa wọnú oko yín bó bá ti ṣe wù wọ́n ó tún padà wá ṣẹlẹ̀ kí wọ́n máa kúkú jí ká. èèyàn wá ta dẹ́bínù tuntun yẹn fún wọn pẹ̀lú gbígbẹ. ṣebí ṣẹ̀rí àti kọ̀ fún wa láti jẹ́ wípé a máa ṣe bay'ul muzabana. bay'ul muzabana òun náà ní ká máa fi dẹ́bínù tútù ta gbígbẹ ká máa fi gbígbẹ ra tútù. nítorí pé tá a bá ti fi gbígbẹ ra tútù tàbí tútù ra gbẹ ntí ó ṣẹlẹ̀ ní pé rìbọ wọbẹ tẹlẹrẹ pé dẹgbẹnù gbígbẹ yẹn níjọ kan kílò náà tútù tútù yẹn nìsín tẹ bá gbé sórí scale tẹ gbé gbígbẹ náà sórí scale ẹyin ẹjẹ kí tútù ẹ kọ́kọ́ kọ́kọ́ kọ wọn one kilogram ẹyin wọn adá gbígbẹ sí tó bá ti wọn pé wọn wọn déédéé àti òye wa ṣé tútù náà pọ̀ jù ní àbí gbígbẹ ẹrù dáadáa àní ẹrù dáadáa ṣé tútù ni wọ́n pọ̀jù àbí gbígbẹ science and technology áá gbígbẹ ni wọ́n pọ̀jù àbẹ̀wò ti gbẹ omi ara rẹ ti fúru abẹ́lẹ̀ yìí ẹ̀yìn omi mọ́tàbí nù torí tẹ̀ bá ń jẹ tútù àpá ẹ̀yìn náà rí ti ń tú omi sí lẹ́nu ti ń tú omi sí lẹ́nu àmọ́ ah ọkàn máa jẹ kínní gbígbẹ sangilitì ni especially irú àwọn ìtàn kó wá nàìjíríà yẹn tó yẹ dàbí páálí so ó rí i pé eléyìí yóò pọ̀ ní nọ́mbà eléyìí yóò kéré nọ́mbà bíkọ́ kìí ti dẹ́bínú lásán ṣùgbọ́n ti kọ̀nsísì omi àtomi àti dẹ́bínú lẹ́wọ̀n kọ́dà kóró inú gbígbẹ tómitómi ló náà wà kóró inú tútù tómitómi ló náà wà ẹ̀rí pé kò le tó kóró gbígbẹ sòṣèré alẹ́ gbọ́dọ̀ ta nítorí wípé aṣọ́kò fẹ́ rí bá kẹta àkókè wọ́n ní sáà máa ń ṣe iyèméjì pé ńgbà tí mo fi one kilo ti dẹ́bìnù tuntun mo fi ra one kilo ti dẹ́bìnù gbígbẹ wọ́n á sọ is it not one kilo for one kilo there is no problem there but at the same time tí ìsepẹ́lẹ́ yìí ti pọ̀ ju eléyìí lọ eléyìí kéré sí eléyìí ọwọ́ yìí méjì yẹn ó dà gẹ́gẹ́ bí wọ́n dá wa lójú pé rìbá bẹ́ẹ̀ eléyìí òfin tó di rìbá nu pé aṣẹ́kọ̀fẹ́ rìbá kàtà àkókèhì ìṣeyè méjì pé ṣé rìbá ti wọ bẹ àbí ò ti wọ bẹ ó dà gẹ́gẹ́ bí ẹni kó ti dá wa lójú kó ti wọ bẹ ni tòṣẹ́rí ọ̀gbà torí ká lè tilẹ̀kùn à ń jẹ rìbá pọ̀ṣẹ́rí àgbà ni níbi bẹ́yìn ọ̀làáyà àmọ́ pẹ̀lú condition tọpọ̀ ike dẹ́bìlì tẹ́fẹ́ tà yẹn tọ́jẹ́ tútù yẹn tẹ́fì gba gbígbẹ yẹn kọjá kórìgì ló wà kò sì gbọdọ̀ ju hamsatu awusuk lọ hamsatu awusuk wíṣíkù kan sittuna fa'an sixty fa'an fa'u kan arba'atu adad bimuddin nabi sallallahu alayhi wa alihi wa sallam ajẹ́ ipe wíṣíkù kan sì tún náà fàáì sixty times five ó di kíni three hundred times four one thousand two hundred mot ìyẹn ni kéru mútu tá à fi yọ zakatu fitri yẹn iye tẹ́tà níbẹ̀ ọ̀là ara yà kò bọ̀ jù bẹ́ẹ̀ lọ yọ jẹ́ one thousand two hundred mot so ẹ sì gbà ẹ fi gba dẹbínú gbígbẹ wàhálà yàtọ̀ sẹ́lẹ̀ yìí kò síbi tí sẹ́rí àtìgbà kẹfì dẹbínú tútù kẹfì ra gbígbẹ àbí kẹfì gbígbẹ kẹfì ta tútù. eléyìí tán fẹ́ fààyàn bí ni pé sẹ́rí àyí náà ni wọ́n sọ pé ẹ má ṣe nǹkan kan nítorí àti dínà yín láti ṣe é burú sẹ́rí àyí wọ́n sọ pé tó bá jẹ́ pé túláàsì ìlú bá tì yín àbá rí pàǹfààní ń bẹ́nu kẹ́ẹ̀sì kan yẹn pọ̀ ju àìsè lọ sẹ́rí àná ni ó ti sọ pé kẹsẹ nígbà náà irú rẹ̀ ló ṣẹlẹ̀ níbi tí aṣọ harir Ibn al-Qayyim ọwọ ní tabawo lágbọn tabawo mẹdíkàlì ó ní aṣọ harir yẹn ara ẹranko tẹ́tí máa ń yọ tẹ́tí máa ń yọ òwú tó máa fi sasọ yẹn ó ní ẹranko yẹn gangan fúnra ara rẹ̀ so a rí i pé ẹranko yẹn tí wọ́n bá yọ aṣọ yẹn lára rẹ̀ aṣọ yẹn máa ń jẹ́ òsàn aṣọ yẹn máa ń jẹ́ afinilọ́kànbalẹ̀ amúntí ń dani láàmú kò lára tòṣù wọn ọlọ́kùnrin ọ̀gbọ́dọ̀ lò wọ́n ní nítorí pé tọkùnrin bá lò àwọn sábàbí wọ́n pọ̀ ń bẹ̀ wọ́n nítorí pé hàríìrì yẹn wọ́n lọ́n da fáwọn obìnrin apá kan náà olùmọ̀ ló kọ́ á dáa fóbìnrin kí ló dé tó ní kọ́kùnrin ọmọ wọ̀ bí gold ni wọ́n dáa fóbìnrin kí ló dé tó ní kọ́kùnrin ọmọ lò ṣùgbọ́n wọn ò dáa fóbìnrin lásán ikú kọjá pé àwọn nìkan ni wọ́n lè ní ọkùnrin náà lè ní ṣùgbọ́n wọ́n ní kò gbọ́dọ̀ lò ó nítorí pé a ti sọ ẹ́ nínú òfin ṣẹ̀ríyà anahiyo anil istamali laysa nahiyan anil e gbọdọ lò kò túmọ̀ sí pé ẹ lè ní bí kéèyàn ní àgé tí wọ́n fi góòdù sí kéèyàn ní bọ́ọ̀dù tó yẹ tó gbà ní àbí fàdákà sọtọkẹ ní àbí ọkùnrin lẹ́yìn ní àbí ọ̀tọ̀ ètò jẹ́ àṣìṣe rẹ̀ ní ìsinmi kọ́ wa máa dami àlùwalá sínú àgé yẹn kọ́ máa fi sàlùwalá àbí kọ́ dami sínú àgé yẹn kẹ́ máa gbé kaná fẹ́ pẹ́ fẹ́ po tíì ọlọ́mọdé àbí kò gbé bọ́ọ̀dù yẹn kò gbé lórí àga kò ní dining table nìyẹn wípé bàbá rẹ̀ lówó débi pé òkè dining table rẹ̀ silver ni haram ni gbogbo eléyìí àmọ́ lè ní kpówó níjọ́ nǹkan bá gbàdé iná ló gbé jáde tó sọ di kíni tó sọ owó tọ́jú pé fúnra ara rẹ̀ tó owó ni ó ń gángan lójúlówó owó tí ò bá gbáyé dàrú tọ́ náà harir ọlọ́ọ̀dá fáwọn obìnrin gẹ́gẹ́ bíi gold tọ́ apákan àwọn sọ pé aburú nínú kọkùnrin ọmọ ṣe bí obìnrin ìdí inú tẹ̀ fi gbọ́dọ̀ lo harir ní àwọn olùmọ̀ wọ́n sọ pé ńṣe lọ́rùn wọn bá ṣe harir lílò léèwọ̀ lórí wa àwọn ọkùnrin nítorí pé máa bí ìgbéraga ìjọra ẹni lójú ìmáṣẹ́fùkẹ́ ọlọ́ọ̀bù òsì fẹ́ràn tí máa ṣe bẹ́ẹ̀ torí rẹ̀ wọ́n ní kódà pọ́sẹ̀ sì sọ pé ńṣe lọ́lọ́run ṣe lé wọ́n torí pé téèyàn bá wọ̀ ìyẹn bẹ̀rẹ̀ sí ní yóòdì yọ́n máa yúnra bí ọkùnrin tí máa rìn bí obìnrin tí máa rìn lọ pé kí ni ọlọ́mọdé kì í ṣe tọ́jà ìyẹn máa wọ níìsì láti fi kí ọ̀rọ̀ yìí lẹ́yìn ọ̀rọ̀ jalabi àtàwọ̀ yìí jalabi yàtọ̀ sí jalabi látàrí quality àsọ̀tàn tó bá fi ràn àwọn jalabiya mi wọn wọn gbẹ púpọ̀ wọn sì lówó lórí púpọ̀ látọ̀ kan ló turi tó ń kọ́ tí ń dán wọn ló ti mọ kékeré serú tiẹ̀ pé gbogbo aná la lọ lé kí ó so irú àwọn eléyẹn táwọn tí yọ jẹ́ pé aṣọ tiwọn kán sàmọ wọn jalabiya kán mọ wọn jalabiya tí wọn bá wọrú ẹ tí ì bá ṣe pé ìyẹn ti dá mà wípé àwùjọ yìí àwọn ọkùnrin nìkan ní máa ń wọṣọ funfun tẹ́lẹ̀ mi bá ń lọ wájú ó ṣe bóbìn níbẹ̀ ni ó sì máa ṣe gbọlọlọ nínú jàlábíà yẹn nítorí bó ṣe rí ètò kan tó hajj láti Malaysia nígbà tó náà tó máa ròyìn lu wọn bí adìẹ maka tẹ́yìn náà máa ròyìn nígbà tí kílẹ̀ rí lọ́n pé ah! adìẹ maka ọ̀gá tó báyìí. àjí ẹ̀dínkù díẹ̀ ọ̀dà tọ́ba wa mú báyìí tó ọ̀dà ọ̀dà ọ̀dà kò kéré sí báyìí bọ̀ síbẹ̀síbẹ̀ àti magi àtòró téèyàn fi dín téèyàn fi inú rẹ̀ lọ́wà bẹ́ẹ̀ náà ni kálukú náà gbọ́n bá wọn máa láàlọ́ kẹta náà máa mú lọ. á ní màmá kí rí láàjì tó yà yín ara tó lẹ́nu jù náà obìnrin wọn tún máa a obìnrin horo gbàgbà o nítorí kó wo jàlábí àtẹlómi wọ àti rúgbò tó wà lórí rẹ̀ ó tún rí bẹ́ẹ̀ lómi ṣe ń yóòdì ọ wá rò kó bẹ́ẹ̀ ni àhóòdù bìlá nítorí pé tí a sọ tó bá ti fi gbogbo quality àbí oríṣi jọ irú aṣọ tí wọ́n ní àwọn obìnrin ọmọ lò tọkùnrin bá lò generally wọ́n máa fẹ́ jobìnrin ní ìsìn láwùjọ tiwa obìnrin ló máa ń ró sọfá àwọn à ń bọ̀ amúsíláṣí ọwọ́ aró sọ. olóbìnrin á ní ọwọ́ bùbá kó wégele tó torí di eléyìí eléyìí túmọ̀ sí pé tí a sọ tó bá ti jẹ́pọ̀ wà níwà bí a sọ obìnrin tó bá sọ obìnrin ló máa ń dán tó máa ń ṣe gbọ̀ tó máa ń ṣe gbọ̀ lọ̀lọ̀ àbí òye wa àmọ́ pin àkẹ́ni àníbi pẹ́lẹ́pẹ́lẹ́ la bọ́kùnrin kìí kọ́ máa jà kátìtì o tó <laughs> ọkùnrin àwọn máa ń sara kó sáà nítorí pé the responsibility is upon you ó ti pọ̀ jù ó ti pọ̀ jù kọ́lọ̀ ń bá wa gbọ́ tọ́lẹ̀ ìjọba bákan náà wọ́n tún ní tẹ́ẹ̀ bá wọ àárẹ̀ yóò máa fi ìṣe obìnrin sí àlọ́kàn yóò máa fi ìṣe obìnrin síyàn lọ́kàn torí ẹ̀ ní Ibn Qayyim ni ńtọ́ pọ̀ jù ní pé gbogbo ẹni tẹ́ bá rí tí wọ́n harir wọ́n máa ń ṣe bí obìnrin náà ni yẹn ni pé aṣọ kó bá mi mo wọ aṣọ tó ba tèmi jẹ́ tó kó bá mi tọ́. So, wọ́n ní kọ́dà kó ṣe pé ẹni tí wọ́n náà ọkùnrin tó lé burúkú tó burú ẹ̀rí tó náà lẹ̀ tọrọ bí òbí. torí de eléyìí nǹkan tó bá tẹ̀ sí ní wọ̀ kámáwọ̀ kámáwọ̀ alimami nasa'i rahimahullah ọgbà àdéhùn alátọ́dọ̀ abu musa al-ashari radiyallahu anhu látọ̀dọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam inna allaha ahalla li'inati ummati al-harira wal-dhahab wa harramahu ala dhukuriha. ó ní ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa anábì sọlá àdúrà ní ọlọ́run ẹlẹ́dàá wa ó ṣe aṣọ harir àti gold ó ṣe lẹ́tọ̀ fáwọn obìnrin nínú àlùmọ́ọ́nì ó ṣe léwọ̀ fún àwọn ọkùnrin wa nínú ẹgbàá wa mi حرم لباس الحرير والذهب على ذكور أمتي وأحل لإناثهم وسيات لاني لنتما من صحيح الإمام البخاري رحمه الله وقال ورواه حذيفة بن اليمان رضي الله عنه أني نهى رسول الله صلى الله عليه وسلم عن لبس الحرير والديباج النبي صلى الله عليه وسلم قفوالات له حرير أي يوم ولجة ترى الديباجنا أريسك منه الحرير يعني كذكري الخاص بعد العام وأن يجلس عليه أنا جلس لا أقول لوري أصو حرير وقال هو له في الدنيا ونتعا كثيرين إليه ولكم في الآخرة فين يجي تبادل الله عند القيامة ọlọ́run ọba kó má ṣe lè wọ̀ wá lọ́jọ́ gbẹ̀ndàlù kìyàmá ọlọ́run ẹlẹ́dàá wa kó fún alálàáfíà àárẹ̀ ó kéré ni àbí ó tóbi ọlọ́run ọba ẹlẹ́dàá wa kó gbà wá kó là wá lọ́wọ́ rẹ̀ kọ́lọ́run ọba kó sì sọ wá subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk nítorí pé tọ́lọ̀ ń bá ṣe nǹkan kan léèwọ̀ ó ní nǹkan tó máa ń ṣe léèwọ̀ lára rẹ̀ kéṣeké tó máa ti ṣe nǹkan kan jẹ́nẹ́rálì gbogbo ẹ̀ náà léèwọ̀ ní ìsìn ọlọ́run ṣẹlẹ́dẹ̀ Riri sọ́lọ̀ ń ṣe rírì rẹ̀ léèwọ̀ sọ́lọ̀ ń ṣe kíkọjá gbègbè rẹ̀ rárá màmá yín kí ló ṣe lọ́dọ̀ rẹ̀ ẹ sọ̀rọ̀ anikah kẹfẹ́ yà yín kẹfẹ́ yà yín lò so bẹ́ẹ̀ ni gbogbo nǹkan nù yà tó bá ṣe nǹkan kan lé wọ so nǹkan kan ni wọ́n máa ṣe lé wọ lára rẹ torí lára rẹ̀ torí ẹ̀ ní ìsìn inna Allaha idha harrama shay'an harrama thamana tọ́lọ́n bá ṣe nǹkan kan lé wọ kí máa sọ owó lé wọ ní ìsìn rabbana ma harrama alayna iqtina adh-dhahab. olúwa ẹlẹ́dàá wa ò ṣe níní gold léèwọ̀ lórí wa wa innama harrama alayna ma'shara ar-rijal isti'malahu lílò rẹ̀ lọ́lọ́run ṣe léèwọ̀ lórí wa torí ẹ̀ náà ti sọ ní òfin ṣẹ̀ríà wípé an-nahyu عن الاستعمال هل هو نهي عن الاتخاذ ẹbẹlò tó túmọ̀ sí kẹ́ ẹ gbọ́dọ̀ ni èyí tẹ́tẹ́ wọn sì ní pẹ́ lé ní nígbà tó ti kó lé ní ó lé tánà lẹ́yìn ìjẹ́bù sílẹ̀ aleykum salaam. hadith wo harir rárá o harir asọlù gold silver diamond àtàwọn òkúta olówó iyebíye míì àwọn eléyìí náà àkọ́kọ́ gold and silver làdísì mú wa fọkùnrin àlùmọ yóò gbọ́dọ̀ lò ọ gbọ́dọ̀ lò kò túmọ̀ sí pé ó lè ní torí ẹ̀ náà máa sọ fún yín pé ìdá ogun sàábé báyìí wọ́n fi gold wọ́n fi dára gold gidi tó èèyàn lè ní sàmọ́ wọn lọ gbọ́dọ̀ wọ́ ọ gbọ́dọ̀ fi sọ̀sọ́ torí ẹ̀ àmọ́ diamond àtàwọn òkúta olówó iyebíye ní alóòlò almarjan sọkùnrin lè lò ó ètò tẹ̀wọ̀n jù nípa àgbọ̀dọ̀ lò tonti kékeré sọ ní gold kékeré sọ ní silver tí wọ́n sọ pé aburú ti ń bẹ lára gold àti silver tó fi ní ká má lò ń bẹ lára àwọn náà kọ́dà omi ìtún jù bẹ́ẹ̀ lọ bíi silver bíi diamond so n ti ìsefùkẹ́ yìí máa jọrọ ní lójú máa wò pé mo tó báyìí mo jù bẹ́ẹ̀ lọ tí ń bẹ lára ká diamond wọ́n ló lè má sí lára gold ó lè má sí lára silver kọ́lọ̀ lásán kò sún kankan mọ́ wọ́n kàn kún lọ́dà ni kì í sì ṣe gold lọ́dà yẹn golden colour kò mí ni pé gold is the colour so tó bá jẹ́ kí wọ́n kàn kún lọ́dà tọ́jọ́ gold ni kò sí wàhálà mi. kọtọ kọtọ ẹ má bàa ṣe ilé lẹ́yìn ti lọ sí ti Ramadan nìkan la lè ṣe sọlátùl wítìrì ní jàmá ní Ramadan torí bẹ́ẹ̀ lànà sallallahu alaihi wasallam ṣe nígbà tó ṣe sọlátù tarawih pẹ̀lú àwọn èèyàn tán wá bá so ṣùgbọ́n tí ò bá jẹ́ Ramadan kálukọ lọ ṣe sọlátù lè rẹ àwọn ẹni jáde ń ṣe báyẹn kọ àwọn náà kọ ọ mà kọ apá tì ọ̀pọ̀ láwùjọ Yorùbá yìí àyàfi ibi táyì padà bá ti bá tó máa ti parí sọ̀láàtù làìṣá wọ́n ní kó dá ní aṣáfì àti wítìrì àbí òye so eléyìí wọ́n parẹ́ ẹ gbọ́dọ̀ fún ilé yín ní ìpín kan nínú àwọn sọ̀làwátì yín láti jọ àlòbó yóò tọkùn kò bó rọ́ nítorí gbogbo létí wọn bá ti ṣe sọ̀lẹ́ bí orí tẹ̀ ní. Nàá. Aleykum salaam. a ti ṣàlàyé rẹ̀ pé tẹ́tẹ́ náà ni wọ́n ní kó fi tíìnì kan kó fi lóòdì káàdì ilé ìtọ́ yàtọ̀ ti máa ń lò tẹ́lẹ̀ wọ́n ní àwùfù ni àbí òye sò tẹ́tẹ́ ni lábẹ́ òfin ọlọ́ àmọ́ nítorí màá fi lóòdì ẹ̀ tẹ́lẹ̀ náà ló fi lóòdì ẹ̀ ìwọ sì mà pé wọ́n ṣàwùfù kan kọ́dọ̀ ọ̀fẹ́ tí wọ́n wá triple owó rẹ̀ one times hundred rẹ̀ àwọn wọn mà kọ̀ọ̀kan sàmọ́ kọjá pé ìwọ lọ́wọ́ tẹ kínní kan ta eight eight eight kínní kan kínní kan ayé òye wa sọ ọmọ pé wọn náà ń ta tẹ́tẹ́ ni ọjọ́ bí kò sí. tí padà ìjọ sátidé ìjọ sátidé ni wọ́n ṣe sùyàmù ni wọ́n ṣe sùyàmù ìjọ sátidé àyàmù bíyèbù ló ń ṣe àwọn olùmọ̀tán sọ pé ẹ lè ṣe rárá rárá rárá àfikọ́ bọ́ sí Ramadan ọ̀rọ̀ wọn ọ̀dẹ̀ wọn ẹjọ́ ló ti jẹ́ àdéhìí tí wọ́n sì ń fi ń kọ̀rẹ́tì ọ̀rọ̀ wọn yẹn wọ́n wà disputable láàrin àwọn olùmọ̀ fẹsẹ̀ nílẹ̀ àbí ọ̀fẹsẹ̀ nílẹ̀ ẹni tó bá lọ́fẹsẹ̀ nílẹ̀ òní ọ̀mọ̀ àwì wà ẹni tó sì ní kọ̀fẹsẹ̀ nílẹ̀ òní wíbẹ̀ ọ̀fẹsẹ̀ nílẹ̀ kọ̀fẹsẹ̀ nílẹ̀ torí pé ìgbà tó lọ́wọ́ bá ní ká ṣe sùyà ànábì sọ̀rọ̀ àṣùnà ní ká ṣe sùyà mọ̀ àràfà ó ní ká ṣe sùyà mọ̀ àṣùrà àti tasuwa bóyá ìyáàmù bí wọn náà fẹ́ẹ́ tó sùn yáàmù ọjọ́ òní ò lè bọ́ sí lọ́sọ́jọ́ tó lè bọ́ sí gbogbo ọjọ́ tó lọ́nà àwọn sábà ọ̀dà ọjọ́ sátidé ọ̀dà yàtọ̀ yẹs ẹlẹ́yìn ọ̀tún náà. kò síbi tí ànábì ti sọ bẹ́ẹ̀ tọba mmadi fún ọgbẹ́ bù torí tukutu lọ fẹ́ tún ma ìdájọ́ lé lórí ànábì sallallahu alaihi wasallam ni ẹnikẹ́ni tí wọ́n ti ń wọ́ ṣòkòtò rẹ̀ tí wọ́n ti ń wọ́ lọ́ọ̀dì rẹ̀ torí lọ́ọ̀dì làwọn máa ń lò so ẹni bí ìró táwọn obìnrin yẹn àmọ́ tí wọ́n bá gbé wọ̀ wọ́n lò di sí náà láyé bí rọ́bà ni wọ́n fi ṣe elastic rubber tó bá ti gbé wọ̀ báyìí so a ti cover gbogbo ara rẹ̀ round so ó ní tòun yìí máa jábọ̀ anabi náà kẹ́ni tí bá ti ń wọ́ ìlọ́tì rẹ̀ ní tìgbéraga eléyìí tó fi tayọ kókó sẹ̀yìn iná ni ó ti gbẹ̀sán ọlọ́run ní wò abubakar wa ni tòun máa jábọ́ torí pé èèyàn tó tínrín làbúbakar èèyàn tó tínrín ni ó jábọ́ ló fi tayọ kókósẹ̀ tó bá ìsún ti jábọ́ yóò tún fà sókè mo rò fẹ́ rí bá ẹ wá lánàá bì ní kò burú kí aṣọ tiẹ̀ kọ́ máa tayọ kókósẹ̀ ń bọ́ ń bẹ̀ nítorí pé jíjábọ́ tó jábọ́ ní fi ń rí bọ́ ọ jábọ́ kan náà tó bá ìsún jábọ́ tó rí á tún fà sókè ṣe eléyìí nígbà tó ṣẹlẹ̀ sí Abubakar àmọ́ Abubakar nígbẹ̀rù Ọlọ́run gbogbo bá a ṣe lérò kò yẹ kó béèrè àǹgbà tó ṣe pé mọ̀mọ́ ọmọ sọ́ọ́lẹ̀ ọjọ́ abọ́ ni wọ́n tún ti fà á lẹ́ẹ̀kan náà sẹ́wọ̀n pípọ̀ yẹ kó béèrè àmọ́ torí ìbẹ̀rù Ọlọ́run rẹ̀ pọ̀ pípọ̀ lójó béèrè ọ̀rọ̀ ọ̀gbà tó jábọ́ láì dúpẹ́ mi mo ní kọ́ jábọ́ tí mo tún fà sókè sí ìtìsẹ́ lọ. ẹ̀yin ọmọ béèrè irú rẹ̀ ẹ̀yin ọ̀sọ̀ pé kì í sọ́lọ̀ ẹ̀yin gbà tí ẹ ti pé mo máa ma sọ kínní lẹ̀ ọjọ́ <laughs> ẹ̀ bó ṣe jẹ́ àríkí sílẹ̀nsì. gbogbo ẹ náà sáfù kan náà àní kò ra èlò ni wọ́n fẹ́ fi rà á ní lágbé two hundred so kí ni wọ́n fọ̀ wọ́n sì ti sọnù tàrífù wọn pé tó bá yẹ kó two hundred naira lọ fẹ́ fi rà á kínní kan ni wọ́n fọ̀ dákun tí a di kínní kíákíá wò láti ṣẹ̀ṣẹ̀ ń wádìí rọ́ èwo ni etán eléyìí jẹ́ bó ti jẹ́ because àwọn èsè mùsùlùmí bí mùsùlùmí náà bá ń bẹ láàrin wọn wọn dófin ọlọ́run owó làwọn wà kò sí ń tọ́kàn wọn àbá wọná àbá wàlìjánà owó làwọn wà ìdí nu ló fi jẹ́ pé ẹ̀rí pé ńgbà kan wọ́n gbé kinní kan jáde pé ẹ máa yáwó sẹ́wọ̀n pé investment yẹn billions of naira ni wọ́n kó sí táwọn kan fi dolówó bàjẹ́ tẹ́yìn bá ti yáwó yẹn owó táwọn ti fi lẹ́ńlẹ́ ti ń yá so nígbà tí wọ́n yá hundred naira tí wọ́n fún ọ ní ninety naira sẹ́wọ̀n pé automatically ó lò ó bọ́ sínú àkáǹtì ọ̀kan náà investors ten naira kí ló dé sẹ́wọ̀n múra sí pé yáwó don't be stranded ẹ̀ bóró bóró bóró bóró nígbà tó di pé kìnìyàn mú wa àwọn èèyàn ń gbá ẹni tó gbọ́ tọ́lọ́ ẹni tó gbọ́ tọ́lọ́ náà ṣe ah why hundred for ninety ninety for hundred why kí ni wọ́n ṣe ní omi nínú àwọn communication companies yẹn kí ni wọ́n sọ hundred is for hundred kí ló dé ṣé tó rọ lọ́ọ̀nù kí ṣe tó rọ lọ́ọ̀nù ní ti bá ṣe one one kobo ní wọ́n bá ń gbà lórí gbogbo chájì tá à ń chájì tán fẹ́ nìkan ṣeré ni nísìnyí ní nàìjíríà yìí kọ́mpìnì mi ó wà lọ́kì débi pé èèyàn ti ń lo láì rẹ̀ wọ́n lé hundred million tẹ́mọ́rá wá wá kobo nínú owó wa táwọn fi ń chájì lójoojúmọ́ tó ń fẹ́ nìkan ṣeré ni tó bá darú ẹ̀sọ́dún kan ó ti dolówó ńlá àbí òdolówó ńlá ó ti dolówó ńlá nítorí délé àwọn kò sí ń àwọn owó làwọn wa wọ́n yìí sì fẹ́ ṣe nǹkan kan lọ pé olùmọ̀kan kí wọ́n ṣe fatuwa fún wa fatuwa báwo kí náà fẹ́ fi ṣe. ṣe ẹ ń dara yín láàmú ṣe ń tara yín jẹ ẹ máa gbé mtn wá sínú ìdájọ́ sẹríà gílò nínú ìdájọ́ sẹríà yátẹẹlì nínú ìdájọ́ sẹríà àìtẹẹlì nínú sẹríà kìíní kò sí tọ́ka àwọn wọ̀lá owó làwọn wà torí ẹ̀ láti nípa tẹ́tẹ́ Alaikum salaam. wọ́n lè wọ́n wọ́n wọ́n yẹ fi wéra wọn dẹ́bínú dẹ́bínú kọ́làs. torí pé láwùjọ bí wọ́n ti ń gbin dẹ́bínú náà wọ́n tún máa ń gbin ẹ̀yìnà ẹ̀ lè fi ẹ̀yìnà bùkún ṣe déédéé dẹ́bínú tó ń ti kí wọ́n jọra wọn torí pé lẹ́yìn àwọn restricted. ẹ̀ pé kò lè ṣeéṣe àfi lórí dàbínù yẹn nìkan kó sì wáyé bá a ṣe yẹn. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك